السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a kí gbogbo alápapọ̀ tí à ń jẹ́ jama nafsul mutmainna nafmat ọlọ́run kò jẹ́ máa bẹ ọlọ́run ó gbàdúrà bákọ́lá ọ̀nà ọlọ́run àwa fi kíkẹ́ ọlọ́run àti kíkí ń sẹ́là nàbí wa mahama, a fẹ́ ń béèrè oore lápapọ̀ fún gbogbo wa pé kọ́lọ̀ ń jí ká sọ pọ̀lọpọ̀ orí láyé kẹ́mẹ́rẹ́ yìí oṣù ọ̀la ibẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run akíra wa kú ń gbẹ́ kọ́lọ́n kó wa wọlé abẹ́ mọ́jà lùgbàdì àìsàn ọlọ́run wa bá ka kú ń lẹ̀ ọ̀la ibẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run. àwọn tí ọlọ́run ní kákádàrá kágbá wá sí ti ẹni tí ń ṣe Sunday tí. Ti Ramadan ó mọ pé mẹ́wàá tí ó sì mọ pé mẹ́sàn-án ní ọ̀dọ̀ àwọn míì náà à ń dúpẹ́ orí ọlọ́run àwọn tọ́lọ̀ ní ká gbà á láàárọ̀ tèmi òun náà ni àwọn baba Haji Nasiru Amiru Haji Lawal Nasiru Ọláríwájú Amiru Nafsul Mutma'inna ọlọ́run járe wọn pé àti ìyàwó wọn àwọn alájà ìyá Sultan ìyá Rọ́díà ìyá Rọ̀yímá ọlọ́run mọ́sá bá gbàdúrà wọn kó dúró tì wọ́n ọ̀làlá ilaha illallah ó fi ní àpapọ̀ gbogbo fámìlì wọn ó fi wá dórí bàbá náà táwọn náà tún bẹ́ẹ̀ náà tó gbàlẹ́ ni bàbá ajá abdul hakeem baálé ná ibùdó amir ọlọ́run kó bá gbàdúrà wọn bàbá fáyidá àti ìyá fáyidá ọlọ́run bá ṣíjú àánú wọn ẹni kẹta tó tún wá ni. Amen baba alhaji mr and mrs yusuf baba ìbejì secretary nafmat nune tí wọ́n ń bẹ ní abúlé èkó ọlọ́run kó bá gbàdúrà wọn kó ṣe dáadáa fún wọn ọlọ́run alùbáríkà ọlọ́run ẹni ọlọ́run ọ̀lẹ́lẹ́ ilaha illallah kò sí ibi tá a fẹ́ yà sí láàárọ̀ tèmi kò sí tá fẹ́ bára wa sọ tó ju ti ń dùn wá lẹ́mìí wọ́n ní ti bá ń dunni ní pọ̀lọ́rọ̀ ẹni. òun ni ti ń bẹ láyé gbogbo ọ̀nà tá a bá lè gbà tá a fi rako jánu ẹ̀ òun la máa san o bá a bá tí ìwaraba jánu ẹ̀ a ò ní í sinmi lórí ẹ̀ òun ló tún mú mi ronú lọ bí ọ̀rọ̀ ànábì ayúbà ńgbà tí nira mu náà níjọ́sí ńgbà tí wàhálà bá ànábì ayúbà òun náà mọ̀ képe ọlọ́run ọba onírọ́bí ìní masani ya dòrò ọlọ́lọ́wọ́n ọba ee ìnira yìí ti fọwọ́ bá mi ó kọjá bẹ́ẹ̀ púpọ̀ ìnira yìí pọ̀ púpọ̀ àmọ́wọ́ ọlọ́wọ́n ọba wà á ń ta ara mọ́rọ́ ìmí ya ìwọ ọlọ́ba ti ń ju gbogbo kíkẹ́nikẹ́ni lọ ọlọ́run ọba wa ń ròyìn ẹ̀ Muhammad látara yìí pé alukóra ni ni ibùdó mímọ́ kò sóní mímọ̀ kan tó bá tẹnu bọnú ẹ tó lè yọ á máa mú wá á máa mú tí bá ń ìbámu lórí ẹ á máa mú wá ma ni. ọlọ́run ọba wọn fà nàbí wa Muhammad nírò ó ní wa ayuba. wa ayuba wo masani adoro. wanta ara ama ń rọ ìmíra ọlọ́run ọba ń bá ànàbí wa Muhammad wà áyúbà ó ní wà áyúbà orí ni ìsìnàdà wà áyúbà orí gbèsè ayé ànàbí wa ayuba bó ṣe lò ní ìrẹ Muhammad wà ọba ní jẹ́ fún ọ ní nígbà tó sí ọba ó bẹ̀rẹ̀ sí ní kíkè ní kíkan ó bẹ̀rẹ̀ sí ní ké pe Ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ sí ní pè ní kọ̀kọ̀ ó bẹ̀rẹ̀ sí ní pe Ọlọ́run ọba náà ní gbangba ìwọ̀n ń pariwo pé ọba mi ò àní màzá ni àdúrún. ẹ ìnira yìí pọ̀ o wàhálà yìí pọ̀ fìtínà yìí pọ̀ ẹbí ti sá mi ara ti sá fún mi ọmọ ti sá fún mi ti sá fún mi ti sá fún gbogbo àwọn tó jálàbágbé mi ti sá fún mi látara kíni látara ìnira àìsàn tó kàn mí nígbà táìsàn kàn náà bí nínú yìí òun náà ọba lórí ẹ̀ ẹ rí i pé irú tí ń dọ̀gbọ́n ṣẹlẹ̀ náà nù ní gbogbo àgbáyé lásìkò táwa yìí náà bàbá ni àwò i tí ń o tó fi já sí pé bí wọ́n bá mẹ́nìkan ṣe pé ó mu covid 19 mẹ́nìkan kò kò sí ìyàwó kankan tó fẹ́ rí mọ́ kò sọmọ kankan tó fẹ́ rí mọ́ wọn wà ágaraga bú ẹ̀ síbì kan tí ó di pé kò wá sẹ́ni kankan tí ó yọjú sí mọ́ irú ẹ̀ bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ sí ayúbà tí gbogbo wọn fọ́n ká àní sọ ọba ọba tó jáde pé ó mọ ń ṣe tẹ́lẹ̀ náà ọba fẹ́ kẹ́ o béèrè kó o tọrọ nítorí o bá fẹ́ ọba wò ó igbe àní màsáni àdùrún ìnira yìí pọ̀ ó ti fọwọ́ mú mi kọjá yi ó ti fẹ́ kọjá ẹ̀mí mi sanu mi ń bẹ̀ wà á ń ta ara àmọ̀ rọ ìnira torí ìwọ ọlọ́run ọba ni ọba kẹni tí ń kẹni gbogbo kẹ́nikẹ́ni lọ kò sẹ́nìkan tó lè kẹ́ni bí ọlọ́run ọba náà ọba alágbára ń bẹ lọ́wọ́ ẹ̀ àṣẹ ìnáàlà àwọn náà fi ń pariwo bá nàbí Ayúbà ṣe ń pariwo pé massa nnila adoro mbụ nnila ayịpọ arahie kinu jama arahie kijima arahie warawara ole arahie barawa soro arahie barawa si gbogbo taa mba si tere ịnara ayikpo ọlọhụ ọba gege bi ayụba iji gbe ụgbọelu ọlọhụ ọba ama ama ịpị wa nta arahiema ọrụrụ ọrụrụ ịmị ọ kpara saanụ lori ihe ọ kwa o si jụ anụ wa lori ihe. ìgbà tá ànábì àyùbá ké pọ́ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ tán ẹ̀dẹ́kun ẹ̀kọ́ gbọ́n nú ẹ̀ àbí ká sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run àwọn ṣáínà tá à ń ké pè àwọn náà lágbára tí wọ́n bá wọn tí wọ́n bá amẹ́ríkà náà àbí ká tara ṣàṣà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn ìsìlámù ẹgbọ́n tọ́lọ́hún ọba wíwá ànábì Muhammad ó ní fastajabu náà làwù adalóhùn nígbà tó ké pàwọ́ ọlọ́run nígbà tó dúró tì wá tó wò pé àwa la fa ìsàn sóhun ẹ̀bọ́n ọba ló fún kòró làánà rẹ̀ abẹ́nìkan lè wà tó lè fún àìsàn lè ọlọ́run ọba ló fún covid nineteen lè ọlọ́run ọba náà ni ó sì bá wa kakún lè fastajabna lahu ọlọ́run ọba ní pé agba àdúrà ayuba ayúbà fàkàsáfúnà má bí i mindúrin àwa ká ìsàn tí ń bẹ lára ẹ̀ akakún ń bẹ wàtẹ́ináwó aláwo wàmẹ́sánù ọmọ àwọn rahama mẹ́lẹ́ ń dìnnà. àwọn ọlọ́run ọba apadà wá dáwọn ará ilé rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń bẹ tẹ́lẹ̀ tó tó jù bẹ́ẹ̀ lọ adá padà fún adádúkìá padà fún adáwòsàn padà fún adá gbogbo tó ti sọnù gbogbo ohun tó ti bàjẹ́ nú ọ̀rọ̀ ẹ̀ bọ́lá wọn bó ṣe dá padà fáwọn náà nù ní gbogbo economics tó bàjẹ́ nígbà tá a bá pípọ̀ lọ́hùn gbogbo wàhálà wàzíkìrọ́ lílé abidina àwa ṣe ànábì wa àyùbá lẹ́ni eré jálẹ̀ ìpè kò máa bẹ inú àwọn ẹni ìrántí inú àwọn ẹni ọlọ́run ọba ọlọ́run ọba mi tún sọ bá ànábì wa Muhammad ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní yelman ọjọ́ kan ń bọ̀ yẹ̀fìrù limaru mini akhihi wa umihi wa abihi wa sọ ibatihi wa banihi. لكل أمر mmiri يومئذ شهر يغني mo wá wọ àyà yìí torí bá a bá fẹ́ tu a tu gbogbo ntọ́lọ́wọ́n ọba sọ pẹ̀lú ntọjọ ọmọ a wà ọba sọ anabi pé ọjọ́ kan ń bọ̀ yẹ̀fí o ọmọ èèyàn ó mẹ́nà àkí yóò máa sáfọ́ máa yẹ ẹ e wọ́n máa yá wa nísìn kò lè náwó sí mi kí n bá lọ́wọ́ ń kó ńlẹ̀ ni ń yà fi gbọ́n ń yà fi kí sí ẹ̀ ẹ pé má kó tiẹ̀ bá mi la ilaha illallah. wàhù mi yí wà á bí ọmọ èèyàn yóò máa sá fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa sá fún bàbá rẹ̀ wà sọ́ọ̀hì bá ti wọ́n bà ní ọmọ èèyàn yóò máa sá fún ìyàwó ẹ̀ yóò máa sá fún yóò máa sá fún bẹ́ẹ̀ ni yóò máa sá fún àwọn ọmọ ẹ̀rí bí tá tó le dé wọ́n ní gbẹ́ngbà tó bá dé láti ibi iṣẹ́ ó bá jáde lọ e tó ọmọ rẹ bá fẹ́ họ́ọ̀gì ẹ wọ́n ní dọ́ọ̀gì ẹ kó má jẹ́ kó họ́ọ̀gì ẹ kó rárá pàtì sẹ́gbẹ́ kan wá wọ lọ kó lọ wẹ̀ pẹ̀lú omi gbóná àti omi gbogbo ẹ̀ mọ́ra kó tún mú kó mú tó wẹ̀ tó bá ṣe tán ni la ilaha illallah ó ní kó máa sábà ọmọ rẹ náà wọn bá ti sọ bá nàbí wa o ọmọ wà umi kò ní fẹ́ rí yẹ wà bí yóò máa sá fún bàbá ọ̀sọ̀ ibà tí yóò máa sá fún yóò máa sá fún ìyàwó yóò máa sá fún gbogbo àwọn alábàágbé wà bá ní ibẹ̀ ni yóò máa sá fún ọmọ lè lé amórí mínímù ẹ̀rí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ìyá ọmọ yìí ṣe ń ṣàánú ọ̀hún yóò gini ẹ ọjọ́ tà ń sọ yìí bó bá di ọjọ́ náà gbogbo tí ń jẹ́ ara yìí sá gbogbo tí ń jẹ́ wàhálà gbogbo wọn á wò pé ah má kó tiẹ̀ bá mi o. tèmi tó mi lẹ́rù ó máa wò pé tèmi tó mi lẹ́rù má dìkun tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ògbéńdà lè kí tá a máa pariwo tá a máa pé tèmi tó mi lẹ́rù má dìkun o tèmi tó mi lẹ́rù má dìkun àmọ́ tá a wà yìí ń bẹ́ẹ̀ irọ́ má wà mí wálé tèmi tó mi lẹ́rù má o tèmi tó mi wa Muhammad biru àdánwò yìí bá ṣẹlẹ̀ bírú wàhálà yìí kí lọ́lọ́hun ọba fi hàn mí lórí ẹ̀ kí lọ́lọ́hun ọba ní kí n rí ń pẹ́ ẹ̀ wàá ní àbí ẹ̀gbà wáyé lọ́tọ̀dọ̀ ọba ayọ́nu sí kọ́lá ń sọ ọ̀rọ̀ rẹ̀ báyìí pé kọ́lá wa ó là nàbí wa muhammad ló ó ní lamọ́ kọlákọ̀ lọ wòlẹ̀ kálíkọ̀ ànábì wa Muhammad ní láti ìgbà tọ́lọ́wọ́n ọba ọba adẹ́dà tó ti dá gbogbo tó dágbà kàtàbà fi kìtàbì ìyí ọlọ́wọ́n ọba wa kọ sínú tírà rẹ̀ nígbà tó dá gbogbo ẹ̀dá tó dá tán fàwúwà ìdáwó fọ́ọ̀kọ̀ láàrin ṣe ó wá mú un tó kọ̀ yìí ó wá fi sókè àlẹ́ ara sí rẹ̀. kí ni ọba kọ síbẹ̀ tí wọ́n ń bẹ lókè àlẹ́ aráàṣẹ ọlọ́wọ́n ọba òun náà ni pé iná ra tí ọba ní ìké mi ọlọ́wọ́n ọba tẹ̀gìlíbù gàdọ̀ bí ó borí ìbínú mi bẹ́ẹ̀ bá ké pè mí ọba lórí àdáwò tí bẹ́ẹ̀ bá bẹ mi ọlọ́wọ́n ọba tẹ wá ọba rọ́bì ọlọ́run ọba wa o ìní mazani adúrónù ìnira yìí pọ̀ wàhálà yìí pọ̀ ebi ń pa wá mọ́lé àrùn jẹjẹ àṣe bó ṣe wà àríbi lọ àrí nǹkan kan ṣe ọkọ ń sáfàyà aya ń sáfàkọ ìnira yìí àmọ́ wa anta arhamu rahimina wọ́lọ́run ọba lọ́ba tí ń kẹ́ni ju gbogbo kíkẹ́nikẹ́ni lọ yọ wá ń bẹ̀ ọlọ́run ọlọ́run ayébẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run àwọn tó gba wá sí tèmi àbá amiru ájì náà sọ̀rọ̀ làwọn ọ̀làdíwájú ọlọ́run òjò dáa fún yín ọlọ́run ó gbàdúrà yín àti gbogbo ẹbí yín àti ìyá sòlítọ́ọ̀nù ìyá rí ọlọ́mọsàbà dó tiwọn ìyá rọ́díà gbàdúrà wọn síjọ àánú wọn wọn fi dórí bàbá bàbá fáyidá ájì abdulhakeem baálẹ̀ ọlọ́mọba gbàdúrà sí dáadáa fún wọn ọ̀làwíbẹ̀ àti ìyàwó wọn ìyá fáyidá gbàdúrà wọn wọn fi wá dórí ájì wa yusuf àti ìyàwó wọn bàbá ìyá àbèjì bàbá àbèjì ọlọmọsà gbàdúrà wọn sẹkẹtìrì síjọ àánú gbogbo tó ń bè lọ́dọ̀ Ọlọ́run lọmọsà sí fún wọn ọlọlá ilaha illallah àbí ti gbogbo wọn náà àbí kí gbogbo jàmá pátá ọlọmọsà gbàdúrà yín ìyá amídà ni ìyá sùdọ́ọ̀nì ni ìyá sísá ni ìyá fatia ni ìyá silamiya ni ìyá baraka ni ìyá usmanu ni ìyá yusufu ni ìyá wahabu ni ìyá gbogbo yín àpapọ̀ lákì ọlọmọsà gbàdúrà sí dáadáa fún yín ọlọmọsà ibẹ̀ jẹ́bi ọlọ́run náà fún màtí ńlá àpapọ̀ láéláé ìlà ó máa bẹ mo ti máa iná lápapọ̀ a ò nira ìlọ́lá olúwa lópin ìgbà tí ilá ìlà ha bá ti ń ga ìyá ìmọ̀ àmàdì lókè lókè là ó máa ga. àbúmọ̀tì. رب العزة عما والسلام على المرسلين والحمد لله صلوا على النبي الكريم صلى الله عليه وسلم